إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته تراوى باب المعاد في هدي خير العباد الإمام الحافظ العلامة محمد بن أبي بكر الزرعي أبي عبد الله عليه رحمة الله شرع علماء ابن القيم أنني أتما تسواج ترى تام زاد المعاد بتي يدي أنني أوالي ṣe olùmọ̀wá tí wọ́n ń ṣàlàyé fún wa محمد sallallahu alaihi wasallam níbi tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ èwo ló tọ́ èwo ni ọ̀tọ́ èwo ló ní láìfí èwo ni kò ní láìfí àti èyí tí ò ní láìfí bó ló ṣe lè di láìfí àti èyí tí ó ṣe ṣe kí àwọn èèyàn rò pé láìfí wà bẹ́ẹ̀ tí ó sì sí nǹkan kan tí ó ṣe abala yìí òun náà ni abala tí ọ̀rọ̀ ń rọ̀ kiri ká lórí ẹ̀ ibi tí a bọ̀rọ̀ dé ní àná òun náà ni ìmọ̀ wọṣọ tí ó níye lórí àṣà tí ò níye lórí tí ó sì gbajúmọ̀ àbí tí ò ní tí ò ní iye lọ títí láwùjọ olùmọ̀wá ní èèyàn méjì àbíran èèyàn méjì wọ́n lè wọ́ tí kan máa jẹ́ àbùkù tí kan sì máa jẹ́ dáadáa èyí tí ó máa jẹ́ àbùkù òun náà ni ẹni tó bá yàn án láàyò tó jẹ́ wípé wọ́n fẹ́ máa wò pé èèyàn gbọ́dọ̀ wọ aṣọ míì àfàṣọ yẹ̀yẹ́ àfàṣọ àbùkù tí wọ́n lè fi fi ara rẹ̀ hàn wípé òun fi ń ṣẹ̀sìn eléyìí wọ́n ní àbùkù ni wọ́n máa já sí ọ̀dọ̀ Ọlọ́run torí pé kí ni gbogbo nǹkan ó láàyè rẹ̀ gbogbo nǹkan ó sì ní àníyàn rẹ̀ èèyàn bá wá wọṣọ tí ò níye lórí tó ṣe wípé ó fi rẹra rẹ̀ lẹ̀ ni ó fi rẹra rẹ̀ lẹ̀ irú eléyìí yóò máa di ẹ̀san àti nǹkan dáadáa lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá wọ̀ tóun fẹ́ fi pápá jùlọ ní ààyè tí ọ̀yọ́ kò ti wọrú ẹ̀ ó lè di àbùkù àti ẹ̀tẹ́ lọ́dọ̀ المواني كما أن لبس الرفيع من الثياب يذم إذا كان تكبرا وفخرا وخيلا لنا ni aṣọ tó níye lórí léèyàn bá wọ̀ ó lè máa di àbùkù kó sì di ohun tí ò ní bá mu tó bá ṣe pé èèyàn fi ń ṣe fáàrí èèyàn fi ń ṣèyàn èèyàn fi ń ṣe mọ́tòmọ́tò lórílẹ̀ irú àwọn aṣọ báyìí pẹ̀lú àníyàn báyìí ó lè já sí àbùkù fún ẹrú yẹn lọ́dọ̀ ọlọ́run. wàyúndáhó ìdàkánà tàjàmúlà ó sì lè máa di nǹkan tó dáa tí ó mọ̀ di nǹkan ẹ̀yìn nǹkan ìwúrí tó bá ṣe pọ́ńtọ̀ ọkàn fẹ́ fi ṣe ọ̀ṣọ́ ni. ọ̀dà kéèyàn máa wọ ọ̀ṣọ́ tí ó dà fún ọ̀ṣọ́ wọ ìdèhárọ́ nínú ìmọ̀tìlá tó bá tún wọ̀ láti fi ìdẹ́ra ọlọ́run ọba tó ṣe fún láti fi hàn ẹ̀tọ́ lọ́n bá kẹ́ fi nǹkan ìkẹ́ ọlọ́run ọba yìí tí ń fi hàn كل جاء jẹ́ ẹ̀díjẹ́mi èso صحيح مسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل مثقال حبة خردل من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال حبة خردل من إيمان وجيش لهم النبي محمد عليه الصلاة والسلام ونقول نكاني tí mutumutu mutumutu fàárí yíyàrá tí máa bẹ̀lẹ̀ ní ẹ̀ kọ́dà bí ojú òdiwọ̀n oró kékeré báyìí lọ òdiwọ̀n kóró kékeré yìí wọ́n tàn wọ́n níwà lè jẹ́nà ọ̀rọ̀ gbogbo ẹni tó bá ní fáàrí mọ́tò mọ́tò èmi mọ́tò báyìí èmi mọ́ dà báyìí tí máa ń bẹ̀rẹ̀ ní ẹ̀ tí wọ́n á ní kò sì ní wọná man kana fi qalbihi mithqalu habbati khardalin min iman gbogbo ẹni tí ìmánì kọ́dà bí ojú kékeré lọ báyìí tó bá wà ní inú gbáyà ẹ̀ tó wà nínú ọkàn ẹ̀ kò ní wọ̀ náà ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun ni pé alkiburu wal iman la yajtami'an fi qalbi rajulin tí èèmá ti ní mánì ọ̀yọ̀kọ́ fọ mọ́tòmọ́tò kò lẹ́mìíyàn ni torí pé ẹni tó bá ní mọ́tòmọ́tò ó dàbí òjò níwọ̀n lọ anábì ní òní wà lùjẹ́ náà ẹni tó bá ní mánì ó dàbí òjò níwọ̀n báyìí lọ kò níwọ̀n náà lọ àwọn ọ̀rọ̀ yìí ó ní àwọn ìfọ́síwẹ́wẹ́ o ó ní ìfọ́síwẹ́wẹ́ pàápàá jùlọ nígbà tí àwọn àwọn àlàyé ọ̀rọ̀ báyìí bá wá ìtumọ̀ pé kò ní wọná ṣé kò ní wọ ìtìdá áni àbí nígbẹ̀yìn àbí máa àlẹ àbí kò ní jẹ́ni tí wọ́n máa bẹ nínú náà lọ béèrè bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé òdiwọ̀n ìmánì bá bẹ̀lẹ̀ mi ẹ̀ kódà bí òjì níwọ̀n báyìí lọ sànàbì ni kò ní wọ̀ náà ìyẹn ni pé ṣé kò ní wọ̀ náà láyọ̀ kó nu mọ̀kànlẹ́dà fi náà ṣètùmọ̀ ẹ̀ ni pé kò ní wọ̀ náà lọ gbére àbí kò ní tọ́ná àwọn àdéhìí míì tó wá látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad ó wá sàlàyé gbogbo eléyìí gbogbo àdéhìí tó bá ti jẹ́ pé kò ní wọ̀ náà àbí kò ní wà ní jẹ́nà kí ni ìtumọ̀ rẹ̀ ojú méjì ló lè bá wa ìyẹn ni pé wọn ò ní wọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn míì ti ń bẹ wọn ò ní wọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé wọn yìí sọ máa ná tó máa bẹnu náà lọ gbére. faqala rajulun ọkùnrin kan bá ní nínú àwọn tí wọ́n gbọ́rọ̀ yìí wọ́n ju ànábì ìjọ náà ó ní ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run inni uhibbu an يكون thawbi hasana ونعلي na'li hasana afamin afamin al-kibri dhat ọkùnrin kan ní ìròyìn ṣe ọlọ́run èmi máa ń fẹ́ràn káṣọ mi ọ mọ́ kọ́dà bàtà tí ń bá wọ̀ náà kọ́ jẹ́ bàtà mi mọ́ mi máa ń fẹ́ wà ní mọ́tótó ṣé nǹkan tó ń sọ ni pé irú eléyìí náà tá lè pè ní ìwà kíbò ìwà mutumutu èèyàn ṣe fàárí lórílẹ̀ fàkọ́lẹ̀lá nígbà ní rárá o rárá o iná lọ́hà jẹ̀mí ọlọ́run ọba gan ọba tó ọba rẹwà ní ọba tó rẹwà ní yuhibbul jamal ọlọ́run ọba fẹ́ràn kéèyàn máa rẹwà ọmọ jáde pẹ̀lú ẹwà tó dáa anabi wọn ni alikibo mutumutu ti ń jẹ bẹ́ẹ̀ batarul haqq ẹni tó rí òdodo tó sì dànù tó màmá tó ní òun ọ̀fẹ́ gbọ́ ó sì gbọ́ tó lóun gbọ́ àwọn ọ̀gbà batarul haqq ẹ̀yìn dáfọ́rùhù ẹni tó da òdodo ni tí ọ̀fẹ́ gbọ́ tí ọ̀fẹ́ gbà wà ọmọ tó náà àtẹnití yẹ̀yẹ́ àwọn èèyàn ti fojú kéré àwọn èèyàn ti rí àwọn èèyàn bí wọn pé wọn ò jẹ́ nǹkan kan òun ló jẹ́ nǹkan lójú ààrẹ òun ló tóbi lójú ààrẹ òun ló níyì lójú ààrẹ gbogbo ẹlòmíì ọ̀jẹ́ kankan ló bá ti rí èèyàn báyìí anábì ní mùtúmùtú ń bẹ̀rẹ̀ mẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ batarul haqq ẹni tó níròyìn kọ́ máa dá òdodo ni wa ghamtun nas ẹni tí yẹ̀yẹ́ àwọn èèyàn ti fojú kéré àwọn èèyàn ti yẹpẹrẹ wọn láàrin anábì sàlàyé pé ọlọ́run ọba jẹ̀mí ọba rẹwà ní o ọba tó rẹwà lolúwa láàrin yìí gbólóhùn jẹ̀mí ọwọ́ nínú àdìsí ànábì alayhi tí wa salam nínú àwọn àròyìn tí yẹn ti lè fi ròyìn olúwa ni nínú àwọn àròyìn ǹjẹ́ lórúkọ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ọlọ́run ọba ọba jẹ̀míìlù ni ọba jẹ̀míìlù ǹjẹ́ wàá lè pè lórúkọ ọlọ́run káfí máa sọ máa ní abdu aljẹ̀míìlù ẹrú jẹ̀míìlù jẹ́rú ẹ̀ arínú àwọn tó lékè ni pé eléyìí wá sọ̀rọ̀ yìí ni ìròyìn ó yàtọ̀ sórúkọ eh, ala àwọn eléyìí òun àwọn ìgbìyànjú ìfìmọ̀ ara ẹni lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n tó dájú nínú àwọn ròyìn tó dájú tí wọ́n lè fi ròyìn ọlọ́run ọba òun náà ní aljamal ọba arẹwà ọ̀nàbí jó yé wa pé ha Allaha ó tún wá jó yé wa ọba fẹ́ràn máa wà ní arẹwà yẹn ni kọ́ máa kọ́ máa wọ kọ́ máa ṣùgbọ́n tí wọ́n ń jẹ́ mọ́tómọ́tó kí ẹ má bàa sí gbọ́ ẹ̀rí wá ní ẹni tí ó kórìíra òdodo ó kọ òdodo ó sì máa ń da òdodo nù àtẹni tí yẹ̀yẹ́ èèyàn àbí ọ̀dà Allah subhana bíbá iná ni a dúró lónìí a tún máa tẹ̀síwájú níbi àkórí míì tí olùmọ̀ wa tí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni fásilónì. وكذلك هديه في الطعام صلى الله عليه وسلم وفسر لي بولا نبي جاو ogun tó ní ṣe pẹ̀lú oúnjẹ oúnjẹ wo ló jẹ gan oúnjẹ wo ló jẹ bó ní sì ṣe jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wallahu ta'ala a'la wa a'lam allahumma salli wa sallim wa barik ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in. اللهم اقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا ما لا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم صل وسلم سبحانك اللهم